appreciate Fúnkẹ́ Akíndélé mo sọ yìí pé Islam ti gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn ti wọnú Islam eléyìí tí màá tún wí tí n bá tún wí nísìn mo ti ẹ̀fẹ́ kan tó sọ mí di akéwù kọfújì ara nǹkan tí mo fẹ́ kan tó wí nu lílé ìta bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ tá àjọ bẹ́ẹ̀bẹ́ is battle to finish Allah. no retreat no surrender ẹ̀ẹ̀kan là á pariwo mọ́fòkò mi dáná mọ́ lẹ́tọ̀sì kò yí lọ ṣe special warning gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó fi dé Kwara ẹni àfáà tó bá jáde tó bá rí wọn fín wàláyà àgbèdè kóòtù wàá àgbèdè kóòtù kì í ṣèmi nìkan pẹ̀lú gbogbo ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn àfáà ni kódà tó fi mọ́ bàbá wa ní rọ́bìtà ẹni àfáà tó bá tó ṣerú tí arákùnrin yẹn ṣe kọjá tó yẹ̀yẹ́ gbogbo àwọn àfáà wa tó bú gbogbo àwọn àfáà wa wàláyà kò lè escape rẹ̀ mọ́ èyí tí kọ́ alọ́gbọ́n anabi ní láàyò lè dágbélé mọ́mí fi dúró wáhídì maratai ejò gbọ́dọ̀ gé ẹni tó lè bá pé jẹ lójú kan náà lẹ́ẹ̀mejì ọ̀kan ti gé wa jẹ àgbọ̀dọ̀ aláwọ̀ ẹ̀dùn ní. sallallahu alayhi wa sallam. púpọ̀ àwọn ọmọ wẹrẹ tó ń bẹ̀ bú yẹn à ń kọ orúkọ wọn à ń kọ pamọ́ ká fi fínísì tọ̀gá náà nígbà tọ̀gá bá parí síbì kan tá a parí ẹ̀ àdọ̀rẹ́ ni o àdọ̀rẹ́ ni o gbogbo àwọn ọmọ tẹ́ ń gbójú jáde wàláì gbogbo wọn láti kọ pamọ́ gbogbo wọn ní wọn ní nǹkan wọn ní kéèsì tí wọn á jẹ gbogbo fídíò wọn láti download àwọn tí ń bú ẹ̀sìn ẹlẹ́sìn mùsùlùmí tí ń bú christian christian tí ń bú mùsùlùmí mùsùlùmí tí ń bú aláwo aláwo tí ń bú ọlọ́run mùsùlùmí gbogbo ẹ̀ lánàá gbogbo ẹ̀ náà padà ní result torí tá a bá fẹ́ kálàáfíà òjọba nílẹ̀ yorùbá gbogbo nǹkan yìí la gbọ́dọ̀ fight once and for all there must be peaceful coexistence nínú orúkọ rẹ tí wọn fún mi òun ni bàbá peaceful coexistence ẹlòmíì ń pè mí ní kí n tún lórúkọ mi tán máa ń orúkọ yẹn pàjàpàjàgba humanity àfọ́ ní humanity sọnù gbogbo ẹ̀ ó kọ́ re ni gbogbo ẹ̀ ní padà máa jẹ́ lẹ́yìn ìgbà tí kinní ìbá lọ tán kinní tí mo fẹ́ sọ débẹ̀ ni pé àlàáfíà gbọ́dọ̀ jọba nílẹ̀ Yorùbá tálẹ́ǹtì tọ́lọ̀ ń fún àwọn kọ́ńtì kan tí àwọn ọmọ wọn lò láti promote kọ́ńtì wọn ló fún àwọn ọmọ wa làwọn fi ń dayé rú yìí wàláì wọn kólẹ̀ Yorùbá sínú yọnu wọ́n kólẹ̀ yorùbá sínú fìtínà bí ò bá jẹ́ bẹ́ẹ̀ bó làwọn ó ṣe wà lábújá ẹ̀yin lẹ competition àwọn ń bẹ lábújá ẹnìkan ti tó sáré gbà lọrin lọ kí ló dé kílẹ̀ ń lé kiri kílẹ̀ ń lé kiri gbogbo ọ̀nà ẹ sáfẹ́ kọ́ta kí ó gba góòlù kẹ ẹ sáti dẹ́wọ̀n kó lè bá a jẹ́ ìbẹ̀rù fáwọn míì pé àwọn èèyàn burú ẹ mọ́tọ́ wọn o bẹ́ẹ̀ ọlọ́dẹ ìjọ kó wa ni o bẹ́yìn ṣe ń gbọ̀ tó làwa náà ń gbòsì àwọn ọ̀já ń torí àpò tiwa àjà ń torí nǹkan kan ju pé gbogbo àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá àfẹ́ àrífín fún wọn béèyàn bá jẹ́ ẹlẹ́sìn Christianity Christian ni Ọlọ́run ni kì ṣe tiẹ̀ Ọlọ́run ni ọ̀dájọ́ ẹ̀ béèyàn bá jẹ́ aláwo aláwo tọlọ́run ni kì í ṣe tiẹ̀ Ọlọ́run ni ọ̀dájọ́ ẹ̀ béèyàn bá jẹ́ mùsùlùmí mùsùlùmí Ọlọ́run ni kì í ṣe tiẹ̀ ìwọ kọ́ ló dájọ́ ẹ̀ kí ló dé tẹ̀ fẹ́ sọ̀rọ̀ yín di sójà kí ló dé tẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá ọlá láàfíà ẹ àjọ sayé ẹ àjọ gbé ní rọ̀rùn ẹnìkan á sọ pé ok mo wá rántí nǹkan kan orin Saheed Òṣùpá tí n bá kọ yẹn mo tiẹ̀ fẹ́ kán sọ mí di akéwùkọ fújì Saheed Òṣùpá nínú orin làákàyè rẹ̀ ó ní tálábà kò ṣeé sí tí ó bá so lọ́sì tó ń so sí ibi iṣẹ́ a sọ fún kò gbà kó yé so sí ibi iṣẹ́ àwọn tó yẹ kán sọ fún ó wá ń so sí ibi ẹran aṣẹ́wó ìgbà tó wá dolóṣì ló wá ń kígbe ẹ ṣàánú ajé lórí rédíò ó wá ń kígbe ẹ ṣàánú ajé lórí tẹlifíṣàn ó wá ń kígbe ẹ ṣàánú ajé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ òsì náà ṣe ẹ̀rọ ẹ̀rẹ́ ni tó jata mi tó jata mi tó jata mi káìkàìkàì ẹ̀rẹ́ ni tó jẹyọ̀ mi tó jẹyọ̀ mi tó jẹyọ̀ mi tó wá jẹ́nu ló fi bà mí jẹ́ ẹmọ pẹ́ni olókùrú ló fi ń peku àgógó ẹnu ọ̀tá o ní ó pọ̀ tá mi hmm. mo dẹ̀ ní kí n sọ kókó bọ́tà mi ẹ lára lé mi ló máa bá mo dẹ̀ ní kí n sọ kó bọ́tà mi ẹ lára lé mi ló máa bá ẹ bá dẹ̀ wà fi mí sílẹ̀ kí n máa sọkún mi lọ kókó tí n bá jù tó bá rà lé mi o á dẹ̀ jẹ́ para lé mi gangan lóyàn burúkú ajẹ́pára lémi gangan lèèyàn bí sẹ́rẹ́nìyàn táyé ẹ̀ bá ti dèédú kò lè bí kíta káwé ẹni bọ́dì ó jóná. ó bẹ̀rẹ̀ ìfìlẹ̀ àdìgí mẹ́ta láti mọ̀ sí ìyàtọ̀. akẹ́kọ̀ọ́ fújì mo tún dé. ẹni mú rí ìlàtọ̀ fi mọ̀ ọ̀dọ́ lọ́rùn. mẹ́ni mú rí ìlàtọ̀ fi máa kọjọ lọ. arákùnrin kan bẹ ń gba ìgbésí ayé ànábì. sallallahu alaihi wasallam. wọ́n pè ní abdullahi ibùnú ubayi. abdullahi ibùnú ubayi ọ̀tọ̀ làníyàn rẹ̀ tó fi wọnú islam. Allah. ọ̀kan náà àwọn sàábà ni. àmọ́ kò gba islam nítorí pórí ìmọ̀lẹ̀ islam. ìlú yathrib àti ìlú iran aus àti khasraj tí wọ́n ń bẹ nílùú medina nígbà yẹn wọ́n pè ní yathrib wọ́n ti decide pé a jọba nílùú yìí for the first time. Allah. tàlà àfijọba Abdullahi ibùnú Obeyi tó lówó ọlọ́lá ó ti ń pìpìà láti jọba déédéé ìgbà náà lànàbì dé. sallallahu alayhi wa sallam. jàlálà nàbì títóbi ànàbì ló bò mọ́lẹ̀ làwọn aráàlú wa change orúkọ lu wọn pé a ní jẹ́yẹ́ fíríbù wọn o látàsìkò yìí lọ àmọ́ jẹ́ Madinatu nàbì ìlú ànàbì làmọ́ jẹ́ ẹni wọn á fọwọ́kọ rẹ̀ sọ̀lú ẹ̀ ta ló tún kù tí ọjọba lé lórí mọ́ kò sẹ́ni tí ọjọba mọ́ bọ́ba ṣe fún Abdullahi bùnú ọbẹ̀ yìí o. àtìgbà yẹn ló ti wá bẹ̀rẹ̀ sí dìtẹ̀ oríṣiríṣi má nàbì gbogbo ogun tí ànábì lù sí láyé Abdullahi bùnú ọbẹ̀ yìí ló wà bẹ́ẹ̀. òun yóò dókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì pẹ́pẹ́pẹ́ báyìí ó jẹun ànábì ó mumi ànábì lọ́jọ́ ogun Uhud òun ló lọ lé àwọn security fifty tànábì ní ká máa sọ ibi tóun wà wàrà àsò ń fẹ́ kápá ànábì òun ló lọ lé wọn kúrò ibẹ̀ làwọn ọ̀tá gbà wọlé tẹ́ fi rìn àwọn mùsùlùmí lógun Uhud ọ̀rọ̀ ọjà tó ṣẹlẹ̀ láàrin ìyàwó Aisha àti ànábì wa Muhammad tó wà rẹ́kọ̀d pé wọ́n àlẹ́jì ìyàwó ànábì kó ṣe zìnà Abdullahi bin Ubayi ló wà bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n tó wá sọ àyà kalẹ̀ ní súrátù Nur tó fi mọ́ ìyàwó Aisha pé kì í so ní sìnà kò so ní sìnà o ọlọ́run wá ṣépè fún abdullahi ibn ubay pé iná lẹ́dínà yuhibuna àtẹ̀sí alfa ìsátúfin lẹ́dínà àmọ́nù àwọn tí wọ́n fẹ́ràn láti máa tàbàjẹ́ àwọn tí wọ́n gba ọlọ́run gbọ́ káàkiri ìbàjẹ́ wọn ni wọ́n máa sọ aburú àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ni wọ́n máa sọ ọlọ́run ní làwọn khizyun fil hayati dunya wal akhirah a fi wọ́n ṣẹ̀sìn láyé a tún fi wọ́n ṣẹ̀sìn lọ́jọ́ gbèdé alkiyama. abdullahi ibn ubay nígbà tórúkọ bàjẹ́ tán ló wá ń kówó jáde ó fowó ra àwọn èèyàn kán lè bá àmọ́ pélé èèyàn rí owó yẹn tán mọ́ lọ́wọ́ kó tó kú ni ọwọ́ á kú ìjọ kẹta tó kú ni ẹ tó mọ̀ pé èèyàn kú sínú ilé òórùn ló jẹ́ wọn mọ̀ pé kú ọwọ́ á lọ bá ànábì pé Abdullahi bunu veyi kú sàábẹ̀ rẹ ni ọwọ́ wá kírun sí la lànàbì bá tẹ̀wù sọ́run pé ah, a á lọ kírun sí la lẹ́ni tó da gbogbo iṣẹ́ ànábì òrùtọ́jẹ́ pọ́nà ni ò dárú àwọn sàábà ti sọ fún ànábì ní amọ̀lẹ́fàtẹ́yì pé abdullahi ibn ubeyi ti dáràn pípa ó mádúró èèyàn tó ti kú nítorí ìjàmbá ọwọ́ rẹ̀ ni ó sọ gbogbo wa dọ̀tá ara wo forí wa gbára wa anábì dájọ́ ọkú fún anábì ní kí n wí bẹ́ẹ̀ káwọn èèyàn ọmọ wa sọ pé anna muhammad yaqtulu ashabahu kí wọ́n sọ pé àwọn sàábì anábì àwọn kọ̀mpánìọ̀ rẹ̀ lókù ti ń pa n ò ní ṣe bẹ́ẹ̀ abdullahi ibn ubeyi wá jáde láyé gbogbo owó tó ní tán gbogbo ọlá tó ní tán ó jáde láyé wọ́n wá pe ànábì pé kánábì wá kírun sí lára ọlọ́run wá sọ fánábì pé o gbọ́dọ̀ débẹ̀ wà látẹkùn alákọ̀bọ̀rẹ̀ ahadi mini umar tahabadan ẹni tó bá wúrú wà tó wù yẹn tó da gbogbo mùsùlùmí wú tó forí wọn gbára wọn tó bá kú ìrí ànábì ò dúró létí sàárè rẹ̀ ó gbọ́dọ̀ kírun sí lára. sallallahu alayhi wa sallam. wọ́n tún wá bá ànábì wọ́n ní tó bá kírun sí lára ọ̀dà báwa ṣàdúrà sí fún wa lásọ̀ rẹ̀ ká lọ́ọ́ fi sí ọlọ́run ní rí ànábì làwísítẹ̀ fàtà làwọn sàbàáyìn náà mọ́rà lan àkùfẹ́ra lọ́hùn làwọn lan àkùfẹ́ra làwọn tí rí ànábì bá tó o bá ń tọrọ àforíjìn fún pé kẹ́mi ọlọ́run ó yọ́nú sí kí n foríjìn ní seventy times every day tó fi kú láyé èmi ọlọ́run ò ní foríjìn. Allah torí pé ó sọ mùsùlùmí dọ̀tá ara wọn ó sọ mùsùlùmí di ọ̀tá ara wọn àìmọye mùsùlùmí tẹ̀mí rẹ̀ bọ́ látara fìtínà tí Abdullahi ibn Ubay tọ́ dálẹ̀ ẹ̀rọ àwọ̀ ayé lénìí ẹ wo abdullahi bunu ubeyi tí ń bẹnu society wa lọ́wọ́lọ́wọ́ sí ẹ wo abdullahi bunu ubeyi tí ń forí gbogbo wa gbára wa ẹni tó believe pé tó ń bá dúró gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ máa bẹ̀rù ohun kì í ṣe bí tọ́mọ akéwùgbẹ́rú màmá tó bí mi sọ̀tàn kan fún mi màmá mi sọ fún mi pé ńgbà tí mo wà ní kékeré wọ́n láwọn ra mìíràn kan wọ́n ní mo bínú níjọ́ yẹn àwọn wá ra mìíràn kan àwọn wá ní bó o ṣe ń bínú yìí tí wọ́n bá bí ọ̀dà akọlù mìíràn yìí wọ́n ní tó yà wọ́n lẹ́nu ni pé mo sì sún mẹ́yìn mo sì lọ wá òkúta tó da mo sì fọ́. màmá ní àtijọ́ yẹn làwọn ti mọ̀ pé ọmọ yóò kì í sọmọ téèyàn máa tírẹ̀tì pé tán tó bá tó bẹ̀ sílé àwọn yà sọ fún ni pé n tó fẹ́ ṣe yóò dáa o wọ́n ní màá sì gbọ́ báyìí ló yẹ kó o ṣe o màá sì gbọ́ àmọ́ kẹ́yìn ó tírẹ̀tì mi pé téèyàn bá bí ọ̀dà ṣe léyìí kì í ṣe mi ọmọ akéwògbẹ́rú wọ́n kọ́ mi lákẹ́ láti lé ọlọ́run dẹ̀ ní kí n ní wàárí tó balance ọlọ́run dẹ̀ ní kí n ní kí n ní ẹ̀kọ́ tí mo lè fi gbé nítorí náà gbogbo mùsùlùmí ayé ọ̀kan ni wá gbogbo àwọn ọmọ tí ń bèrè bú yẹn ẹ máa bá wa sẹ́ndì fídíò wọn ẹ máa sẹ́ndì àdírẹ́sì wọn gbogbo ẹni tó bá máa àdírẹ́sì wọn ẹ máa sẹ́ndì ẹ̀ sí wa ìjọ ìtẹ̀had à ń bọ̀ wá padà sí wọn lórí ìjọ ìtẹ̀had ń padà á bọ̀ wá handle kéèsì wọn skúọ́lì alhamdulilayi ìtẹ̀had àtọ̀rọ̀bìtà ọlọ́run ti ní ká gbọ́ra wáyé kò síjà láàrin bàbá àtọmọ àwọn ni wọ́n bí wa àwọn ni a ní wa ntọ́ bá wù wọ́n ni a lè fi wa ṣe àwa náà sì gbà bẹ́ẹ̀ gbogbo àwọn tí ń dàwárù yẹn ẹ̀yin ẹlẹ́sìn christianity ẹ̀yin oníṣẹ̀ṣe á padà jọ jókòó tá a ní àdéhùn mùsùlùmí tó bá bú ẹ̀sìn yín á jọ mú ni lẹ́yìn pé ó ń bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ láàrin àwùjọ mùsùlùmí láìsí lórí íńtánẹ́ẹ̀tì kò sẹ́ni tí èbú ẹ̀sìn ẹlòmíì kò sí kírísítẹ́nì náà máa ń pẹ̀gàn ìsìláàmù nínú church ń gbà mí mùsùlùmí ń pẹ́ gan ẹlẹ́bọ nínú mọ́sálásí ń gbà mí ẹlẹ́bọ náà ń pẹ́ gan mùsùlùmí àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ ń tàgbé síta kódà ẹ̀gàn yẹn kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀gàn àbàjẹ́. ọ̀rọ̀ competition pé ẹ̀sìn tèmi dáa ju ti lágbájá lọ lọ́nà tó gbà bá làákà ìmú tí ìṣepẹ́ bu òrìṣà wọn tí ìṣepẹ́ bu chọ́ọ̀chì wọn tí ìṣepẹ́ bu kùránì wọn iná gbọ́dọ̀ tó bá ti ń dipá ń bú ẹ̀sìn à ń sọ pé ìyẹn ẹlẹ́sìn yìí kò sí nǹkan kan lọ́dọ̀ yín wọn ò lẹ́sìn kankan ẹ má dá wọn lóhùn wọn ò ní nǹkan kan yóò padà dìjà Quran ti wọ̀ ní pé ẹ má bú àwọn ẹlẹ́sìn míì ká mọ̀ wá bú ẹ̀sìn tìyín náà ọlọ́run yín ni wọ́n mọ̀ wá fẹnu yẹ̀yẹ̀ wàlá tẹ̀sùbù lẹ̀ wàlá yẹ̀sùbù lẹ̀ dínà á lẹ̀ yẹ̀dìrún nàmí dùn ní là. فيسوب الله عدوا بغير علم فيسوب الله عدوا بغير علم ká má bàa padà máa wá bú ọlọ́run láì nítumọ̀ nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ bá ti ń rú wọn owó ni wọ́n ń wá làwùkánà lè ká níbi máa máa nàjà sátì. lọ́la kọ́bù bí kálíbí dèlè ìjìlá lè. ìjìlá lọ́la kọ́bù bí kálíbí dèlè ìjìlá lè. ìtànpẹ̀ ní talent ó ní expiry date tọ́lọ́mbà bùn ẹni talent tètè máa lò ó ìdá bátìrì ya òkàfà àgìtẹ̀ ní mú wa. wà ó kú bá kú lò á fi kọ́ tẹ́ sòkò lọ. wà ó kú bá kú bọ́lá fọ́pù ẹ ní tálẹ̀. ìdá bátìrì ya òkàfà àgìtẹ̀ ní mú wa. ibu ọlọ́run tálẹ́ǹtì ọlọ́run tọ́lọ́n bá ní kó sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ ló dáadáa. wà ó kú bá a kúlù àfikọ̀tẹ́ sọ̀kọ́nà. gbogbo tí máa ń dún gbọ́n gbọ́n gbọ́n wà ó kú bá a kúlù àfikọ̀tẹ́ sọ̀kọ́nà. nínú àwọn oní tíátà arábìnrin dáadáa kan ọlọ́njẹ́kẹ́mi rògùn ọlọ́njẹ́kẹ́mi rẹ̀ bá mi ṣàlékún dáadáa fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi fi yẹpẹrẹ wàláì mo fi ṣàpèjúwe ni wọ́n ń pe obìnrin kan ní Oṣòdì Òkè ó dẹ̀ lo Oṣòdì Òkè yẹn ó fi achieve kò bọ́ra ẹ̀ sí òwò kò já gbáàyà ẹ̀ kò já síta wàláì ó fi achieve láyé Oṣòdì Òkè Oṣòdì Òkè kò wá sí bó ṣe bò Oṣòdì Òkè lẹ́kọ̀ọ́ tó ní padà bọ́ Oṣòdì ìsàlẹ̀. Allah ó sòdì òkè kò tún máa dosòdì ìkejì bọ̀ báyìí àgbà ti ń dé bí kinní yẹn ṣe dúró tẹ́lẹ̀ náà kọ́ ni ó tún dúró mọ́ àmọ́ ń gbà tó rí lò ó tètè fi àchífù dáadáa ó fi àchífù orúkọ ó fi àchífù orúkọ e, dáadáa láyé kò sínú àwọn tí ń jára wọn sí o kò sínú àwọn tí ń sọ̀rọ̀ àsọbàjẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ìtàn àwọn onífíìmù ilẹ̀ yorùbá yóò máa rẹ́kọ̀nù pẹ̀lú ẹ̀wì tó sòdì òkè ó sòdì òkè tọ́lọ̀ ń fún wọ ọmọ bíi ìwọ ti bá yé jẹ́dé ẹnìkan lónìí tó fi sọ̀rọ̀ ẹ̀dẹ́ni tí ń rí jẹ tí ń rí mu tó fi gbé àwọn ọmọ ẹ̀dá yòógo kọ́lọ̀ mọ́ bàtà àwọn ọmọ ẹ̀dá ó sòdì òkè tọ́lọ̀ ń fún wọn tí ọ̀fẹ́ ẹ̀kọ́ bá jí díẹ̀ ọmọ tó fi bàjẹ́ ní ayé ọ̀sẹ̀ gbẹ́dọ̀ta àbúrò ọ̀sọ̀mọ̀ ìyá méjì dọ̀ta ara wọn lọ́wọ́ sòdì òkè yìí náà ọlọ́run ló mọ iye ọkùnrin tó ti fọ́ lójú ó sòdì òkè yìí náà ọlọ́run lọ́mọ iye ẹni ó ti sọ dòlù sí ó sòdì òkè yìí náà ọlọ́run lọ́mọ ẹni ó ti gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ntọ́ranjú kankankan kò wá sí n tó le kankankan tí ò ní padà rọ̀ tó bá ga òkè lónìí yọ padà deflate lọ tó bá dọ̀la ni ìdá bátìrì rẹ̀ wà fàájì tẹ̀lé mu wá wà òkú bá kú lọ́ọ́ fi kọ́ wàhùkúbà kúrò àfikọ́tí sòkòlò. mo mo appreciate Fúnkẹ́ Akíndélé tó fẹ́ ṣe gbákejì gómìnà Èkó tẹ́lẹ̀ ó ṣe fíìmù nísìn wọ́n ń pè wọ́n one billion ó ti ṣe ń tọ́jú one billion lọ. Islam al-mu'minu qawiyyun khairu wa abu ila Allahi min al-mu'mini da'if lọ́mọ kìíní kan dájú ayé ò sí fáwọn òjò ó lóun fẹ́ ṣe deputy governor at that age at that age àwọn arúgbó ní ọmọ nípa àwọn fẹ́ ṣe tẹ́lẹ̀ ó ní courage ó jáde ó ló ń fẹ́ dupò deputy governor kódà bí ó wọlé a time is coming tó ń gangan ò ní lẹ̀ mẹ́ni kankan mọ́ tí ó jáde pé mi gangan fẹ́ ṣe governor tí ó sì rí governor Èkó sí. it's a matter of time tó o bá fẹ́ jẹ́ nǹkan láyé o láyà dáadáa ìdá bá a ti.